بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله títí wọ́n fi tú pẹ̀lú network bóyá ká ti ìbéèrè àti ìdáhùn ká ti síwájú nítorí pé àfẹ́ kí àfẹ́ kí ìlàjì ọ̀rọ̀ kọ́bọ́ lórí live program tí à ń ṣe so nítorí náà ẹni tó bá ní ìbéèrè báyìí ó láǹfààní àti ìbéèrè ìbéèrè rẹ̀ torí pé a lè má láǹfààní àti gba ìbéèrè wọlé lẹ́yìn ìgbà bá parí ìdánilẹ́kọ̀ọ́ so ẹ bá wá ní ìbéèrè kan tàbó míì kó béèrè béèrè rẹ̀ now ẹ̀yin obìnrin ṣe mọ̀ pé tàlímù ti bẹ̀rẹ̀ gbogbo ìkíni gbogbo àròyé kẹsùrọ̀ náà oníbèrè béèrè pé ìbéèrè rẹ̀ dá lé ẹran ọdún ó wá béèrè pé ká sọ pé nìkan lọ jí ẹran gẹ́gẹ́ bó ṣe jẹ́ ìwà burúkú ti ń bẹ lọ́wọ́ ọmọ ànábì ádámà láti máa jalè òun jí ẹran ti ẹ̀ àmá tà á fún ẹni tí ó fẹ́ fi pa ẹran ọdún ó tà á fẹ́ tó fẹ́ fi pa ẹran ọdún ó wá ń béèrè pé tóun ò sì mọ̀ pé ó jí ẹran ni. tó ń fi rẹran ní ọwọ́ rẹ̀ kí ni ìdájọ́ irú ẹran ọdún bẹ́ẹ̀ alákọ̀ọ́kọ́ ní ìjẹjọ́ nínú àwọn májẹ̀mú tí wọ́n kà sílẹ̀ fún ẹran ọdún léyá òun ni pé kó jẹ́ pé ẹran tó pa ìwọ ló ní. kó jẹ́ dúkìá rẹ ọ̀nà tí nǹkan máa ń gbà di dúkìá ẹni ó lè jẹ́ pé èèyàn fi owó ara rẹ̀ rà á ó lè jẹ́ pé èèyàn jogún rẹ̀ ó lè jẹ́ pé wọ́n fi tààyàn lọ́rẹ. nígbà míì ẹ̀wẹ̀ ó lè jẹ́ pé orí eléyìí tó kẹ́yìn bẹ́ẹ̀ nù. ènìyàn lè fi owó ara rẹ̀ ra dúkìá gẹ́gẹ́ bí ẹran ọdún wọ́n lè pín ogún aláìsí ẹni kọjá sí pé ẹran wà ń bẹ̀ nínú nǹkan tí wọ́n pín irú ẹran tí wọ́n bá pín onítọ̀hún táwọn májẹ̀mú yòókù bá ti pé sí lára òun náà wọ iléyá ó lè jẹ́ pé ẹnìkan tàbí àwọn kan ni wọ́n dá owó jọ ni wọ́n fi ṣe ọrẹ fún onítọ̀hún ó ti di dúkìá tiẹ̀ náà nìyẹn ọ̀nà kẹrin òun ni rírí ihe rírí ihe yìí ló wá ní àlàyé díẹ̀ nínú nípa pé ẹran tá a sọ pa ó ní nǹkan tó rọ̀ mọ́ ọ̀nà tí yẹn máa ń gbà rí o he tí ọlẹ́tọ̀ alákọ̀ọ́kọ́ kò ní jẹ́ ẹran tó rí he ní ààyè ọ̀wọ̀ kò ní haram haram maka àti haram Madina torí ò lè rí nǹkan kan hí ń so yóò jẹ́ ẹran tó rí e ní àyè mìíràn ìyẹn jẹ́ iní ẹlẹ́ẹ̀kejì tó bá gá sí pé ibi tó ti rí ẹran yìí e ní àyè mìíràn yẹn ó jẹ́ ibi tí ó ní olúwa tó jẹ́ ibi tó ní olùdarí wọ́n fẹ́ kí á lọ fa ẹran náà lé olùdarí ibẹ̀ lọ́wọ́ bí àpèjúwe àdúgbò kan láwà yìí kí èèyàn wá ṣàdédé kó lóun rí ẹran àgbò kan he níwá àdúgbò yìí tí ọba fẹ́ ba orúkọ ara rẹ̀ jẹ́ wọ́n fẹ́ kí ó so ẹran yẹn mọ́ iwájú ìta rẹ̀ ó sì máa kéde pé ta ni ẹran rẹ̀ sọnù tàbí àdúgbò ní wà kọ́mọ̀ ní àwọn eh, àwọn abẹnugan tí wọ́n mógútó àdúgbò bí kẹ́ tó wọ́n ní chairman bí kẹ́ tó wọ́n ní baálé bí kẹ́ tó wọ́n ní baálẹ̀ èyíkéyìí nínú wọn tí bá ń bẹ ládùúgbò náà ó mú ẹran náà lọ sí ọ̀dọ̀ onítọ̀hún tó bá gá sí wípé mọ́sálásí ni ẹran yẹn rìn wá tí ò fi padà lọ sí ọ̀dọ̀ olówó rẹ̀ mọ́ wọ́n ó so ẹran yẹn mọ́ ìta mọ́sálásí yóò sì wà ní abẹ́ àṣẹ ìmáàmù mọ́sálásí náà títí wọ́n fi rí ẹni tí ó ní so irú ẹran tíyàn bá rí e ní irú sàkánì yẹn wọ́n fẹ́ kí ó kéde ẹ̀ tàbí kó fà á lé àwọn aláṣẹ lọ́wọ́ ṣùgbọ́n ẹran tí ènìyàn rí e ní ààyè kan tí ò sí ẹni tí a lè fà á lé lọ́wọ́ tá a sì rí pé ẹran yìí kì í ṣe pé ó rìn wá síbẹ̀ bí kò ṣe pé ó jábọ́ síbẹ̀ bí àpẹẹrẹ àwọn ọkọ̀ tí wọ́n máa fi kó àwọn ẹran àyè ìgbà míì ń bẹ tí òmíì máa túkùn tí ó jábọ́ lẹ́yìn mọ́tò irú ẹ̀ ti ṣẹlẹ̀ rí ní ìgbà kan ní àdúgbò Basọ̀run express tí ó gbẹ̀yìn Basọ̀run kọjá so àwọn Haúsá yẹn ń lọ nínú tírélà. No lásìkò bí ọdún tí ń bọ̀ báyìí náà ni ẹran yẹn wá jábọ́ àwọn èèyàn rí pé ẹran yìí jábọ́ tírélò sì dúró definitely a ti mọ̀ wípé irú ẹran yẹn a lè rí ẹni tó ní tírélà tó kó òun tẹná lọ ń tiẹ̀ ó ń bá tiẹ̀ lọ ni so tẹ́ ẹ bá sun ẹran yẹn mọ́lẹ̀ dọ̀tún la mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n sí àdúgbò yín tẹ̀ ń wá ẹni tó ní ẹ̀ lérí tálíkì amófìdé so irú ẹran tọrọ ẹ bá rí báyẹn tàbí irú nǹkan tó sọnù tẹ́nìkan rí iye tó rí báyẹn irú nǹkan yẹn wọ́n ní ìdájọ́ tiẹ̀ ni pé tó bá pé ẹni tó rí kíní ó jẹ́ ẹni tó bùkátà sí lílò rẹ̀ òun náà ni ẹni àkọ́kọ́ tí ó lẹ́tọ̀ọ́ sí nígbà tó gá sí pé òun náà ni. ala fi ṣe kò ń gẹ rírí ihe rẹ àmọ́ tó bá gá sí pé ẹni tó rí kíní ihe kò bùkátà sí kó fún ẹlòmíràn tó bùkátà sí now ìwọ̀n yẹn ni ọ̀nà mẹ́rin tí dúkìá lè gbà di dúkìá tẹni wàyé o ọ̀kan nínú ọ̀nà yẹn náà ni rírà gẹ́gẹ́ bí a ti sọ fífi owó ẹni rà so ohun tá a bá rà lọ́wọ́ ẹni tó fẹ́ ta ọjà kò sí tọ́kàwá pẹ̀lú sójì ni sógbé ni sósegbá ni àyàfi tí a bá fura sí nínú àwọn ọ̀nà tí wọ́n fẹ́ ká fi fura sí ara wa bí àpẹẹrẹ ẹran tí wọ́n ń tà ní forty thousand naira tó ní kó mú 10,000 naira wá ó yẹ kó sí pé kì í ṣe iṣẹ́ ọwọ́ ẹ̀ ló fẹ́ jẹ iṣẹ́ oníṣẹ́ ló fẹ́ jẹ má sọ pé orí fà náà mọ iye ẹran yìí lọ́jà ọmọ pé tó bí forty k àbò tó fifty k ní kó ten k wá àbí fifteen k wá sọ́wọ́ àtòṣe ló gbà nìyẹn. àdúrà rẹ̀ ò gbà o àkóbá ló fẹ́ ṣẹlẹ̀ yẹn o àkóbá ló ṣẹlẹ̀ yẹn so ẹni tó bá ta ẹran fún ọ ní pọ́ńtọ̀ tó tako làákàyè ó yẹ kó kíyèsára